والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله فصل في الكلام على الإيمان واختلاف الناس فيه وتحقيق مذهب السلف في ذلك نبي هذا باصر نكوى الإيمان أسمك الإيمان وناني وقدد الإيمان مرتبة من مراتب الدين في كل كان من كل الإسلام Islam مراتب الدين ثلاث الإسلام الإيمان والإحسان هذه مراتب الدين لا شك أما كنت باتني إيماني أنا نمان جا مسلمي ẹni tí o bá ti ní ímánì káfìrí náà máa pẹ̀lú kíni ń jẹ́ al-iman lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa at-tawhid wọn á kó àjùlọ àwọn ahlu sunnati wal jama'a kíni wọ́n ń pè ní al-iman lọ́dọ̀ wọn ìgbàdá ti mọ̀ ìpele mẹ́ta náà ní ìpele ẹ̀sìn islam al-islam wal-iman. والاحسان قلت لك ما máa sọ̀rọ̀ الإيمان أن tani لكن ما fún wa kí صح الإسلام هو الاستسلام لله تعالى بالتوحيد والانقياد له بالطاعة والخلوص من الشرك وأهله وأركان الإسلام خمسة وهي شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت تو طيب، أفهم نتبع إيماننا قولا وقصدا وعمل إيماننا قول وقصد وعمل أجابين كملني الإيمان لدى أهل السنة إن كمتا قول وقصد وعمل قول وقصد وعمل ترى أهل السنة الإيمان لدى wọ́n sọ pé ó ní ẹ̀ẹ́tìkọ́ọ̀dùn ẹ̀ẹ́tìkọ́ọ̀dùn biljanan wàkọ́wùlùn billisan wàhámẹ́lùn biljawari ẹ̀ẹ́tìkọ́ọ̀dùn biljanan wàkọ́wùlùn billisan wàhámẹ́lùn biljawari يزيد بالطاعه وينقص بالمعصية يزيد بالطاعة وينقص بالمعصية الإيمان اعتقاد بالجنان وقول باللسان وعمل بالجوارح يزيد بالطاعة وينقص بالمعصية ìtumọ̀ eléyìí ni pé أهل السنة والجماعة nǹkan mẹ́ta ni tí nǹkan kan bá ti dínkù níbẹ̀ kò sí imáni làwù. alákọ̀ọ́kọ́ i'tiqadun bil janan àdìsọ́kàn níta aládìsọ́kàn rẹ̀ àní àdìsọ́kàn rẹ̀ wípé la ma'buda bihaqqin illa Allah àwa gba Allahu gbọ́ Allahu nìkan láàmásì ìgbàgbọ́ yìí ń bẹ nínú ọkàn wa wa qawlun bil lisan à ń sì ń wí jáde gborí ahọ́n wa torí pé àwọn à ń sọ jáde pé la ilaha illallah wa amalun bil jawarih à ń sì fara wa à ń sì sẹ́sì. ìmánì yazidu bit ta'ah tí ìmọ̀ ń tẹ̀lé ti Allah ìmọ̀ lékún. وينقص بالمعصية فيما تنسى الله إيمان من دينكم أجاك بي أو لقوك téèyàn bá jẹ́ pé ìgbàgbọ́ tiẹ̀ orí ahọ́n lásán ló ìgbàgbọ́ yẹn ò sí lọ́kàn irú ta nù monafik ẹnikẹ́ni tó gbàgbọ́ lẹ́nu tí ìgbàgbọ́ òdenu ọkàn rẹ̀ منافق الله سنك وهم منافقون أن يقولون بأفواههم ما ليس في قلوبهم وما فنواس سنتيوس لقاهم يقولون بأفواههم ما ليس في قلوبهم تانو منافق انت سجاد لأنه كسيني أهاري ẹni tó bá gbàgbọ́ lọ́kàn lásán tí ó lè wí jáde tanu ọkàn lásán ló ti gbàgbọ́ kò lè wí jáde gẹ́gẹ́ bí ẹni ti ma yín pé Islam lọ́nà ọmọ àánú rẹ̀ àmọ́ kọfẹ wí jáde kí náà pẹ̀lú wọn káfíìrì ní àmọ́ irú tànù irú imáàní hmm? ẹni tó bá gbàgbọ́ lọ́kàn lásán ìgbàgbọ́ yẹn jáde lórí ahọ́n rẹ̀ kí a sọ pé irú ìmánì fìràhún àtàwọn èèyàn rẹ̀ ìmánì fìràhún àtàwọn èèyàn rẹ̀ wọ́n mọ̀ lọ́kàn wọn an la ilaha illallah bí kò sí ọba kan tuntun láti fòdodo jọ́sìn fún àfi Allah ṣùgbọ́n wọ́n kọ̀ láti wí jáde wọ́n lu agídí ọlọ́ni wajahadu biha wa tayqanatha anfusuhum zulman wa uluwa ọlọ́run ni wọ́n tako jíjẹ́ pé Allah nìkan la gbọ́dọ̀ sí wọ́n tako lórí ahọ́n àmọ́ kan wọ́n mọ̀ dájú saka pé bẹ́ẹ̀ kí ló ló dáa fi ṣe bẹ́ẹ̀ nítorí àbòsí àti gbéraga wajahadu biha wastayqanatha anfusuhum zulman wa uluwa ada ẹnìkan gbàgbọ́ lọ́kàn rẹ̀ ó sì ń wí jáde lórí ahọ́n rẹ̀ àmọ́ kìsìn lọ́n ó ní ẹni tó bá ti gbàgbọ́ ò nídìí láti sin lọ kí ló ń pè wọ́n ó gbàgbọ́ lọ́kàn ó tún sọ jáde lórí ahọ́n ọ̀wá wá sin lọ rárára kí ló ń pè mọ́rjì ẹ̀rẹ́ mọ́rjì pípa wọn mọ́rjì à tọ́mari pọ̀ wọ́n pè wọ́n ní mọ́rùjíà ọ̀nlẹ́ni tó sọ pé laysa làámàlú dakhilan fi musammal iman ó ní ká sílọ̀ kọ̀ wọ́nú tá à ń pè ní imani lọ́dọ̀ tiwọn tó bá ti gbàgbọ́ lọ́kàn rẹ̀ ó sì ń wí jáde lórí ahọ́n rẹ̀ kò á ń ìgbà míì gan wọn ní tó bá ti lè sọ jáde ó kò ní ìdí kó tún wà lọ́kàn rẹ̀ kí láǹpẹ́ àwọn eléyẹn mọ́rùjíà wọ́n ní imani máa lékún bí pààyà. téèyàn bá ń tẹ̀lé ti ọlọ́ ìmánì máa lékún ṣe máa yàtọ̀ sọ bẹ́ẹ̀ ayàwó lọ sọ pé ìmánì máa lékún téèyàn bá ń tẹ̀lé ti Allah. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون آمنين ثم أدرك الله وجلت قلوبهم والدي ما موكاوا وإذا تليت عليهم آياته ثم آية الله فوا زادتهم إيمانا إيمان ومن وملكوا وعلى ربهم يتوكلون àyà mi ò ló tún sọ nípa imáni lẹ́kùn nínú alukur'an liyazdadu imanan ma'a imanihim ilé ìfihàn pé imáni máa ń ṣe kínni ó máa ń lékún sí i tẹ́lẹ̀ báyìí wa àjẹ́ pé al-imanu yazidu bit-ta'a al-iman wa yanqusu bil-ma'siyah imáni máa ń dínkù tí máa ń ṣẹlọ̀. ẹ̀rí wo lẹ́ mà tó fi hàn pé téèyàn bá ń sẹ́nu ìmá ní èèyàn máa ń dínkù ẹ̀yà ronú. نعم حديث عن النبي صلى الله عليه وآله وسلم يعني لا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يشرب الخمر شاربها حين يشربها وهو مؤمن أن ينتين جالي وني جالي كوسي جمو من إنباتين جالي لو إيماني وتفيلة onízìnà oníṣèzìnà kọjá pé imáni bẹ pẹ̀lú rẹ̀ ńgbà tí ń ṣe zìnà àfikọ́lẹ́ pé imáni ti ṣe kíni ó ti filẹ̀ oti ò ní mutí kọjá pé imáni bẹ pẹ̀lú rẹ̀ nígbà tí àfikọ́jọ́ pé imáni ti fi sílẹ̀ ẹ̀rí mi wò lẹ́tún mà wọ́n ní fífi ilẹ̀ tí imáni fi sílẹ̀ lásìkò tí ń dára yẹn imáni rẹ̀ dínkù ẹ̀rí mi wò lẹ́tún mà tó fi hàn wá pé imáni máa ń dínkù tó yẹn bá ń sẹ́lọ̀ man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa'in lam yastati' fabilisanihi fa'in lam yastati' fabiqalbihi wa dhalika ọbọ àfọl ìmàn ọbọ àfọl ìmàn lọtàdà fi sọlọ lọ àdìsọ náà ní ẹni tó bá rí bí wọn hùwà àbàjẹ́ kan kó fọwọ́ yí padà tí o bá lágbára láti fọwọ́ yí padà kó fi ahán kó fi yí padà tí o bá lè fa ahán yí padà kó fọkàn kọ́ fífọkàn kọ́ bàjẹ́ òun lè tọ́ lẹ́jù nínú gbàgbọ́ òun lọ lẹ́jù nínú ìgbàgbọ́ ọlẹ́jù ó túmọ̀ sí pé mánì yẹn ti ṣe kí ni ó ti dínkù ṣe eléyìí ni ọ̀rọ̀ àwọn ahlu sunnati wal jamaa ta ni ọ̀ràn wa létí ni ma huwa al-iman inda ahlu sunnati wal jamaa al-imanu i'tiqadun bi qalb àbí ká sọ pé i'tiqadun bil janan nǹkan kan náà ni i'tiqadun bil qalb wa qawlun bil lisan. وعمل بالجوارح يزيد بالطاعة وينقص بالمعصية وينقص ثاني دار على تونس إدريس ما هو الإيمان سهرين كم الإيمان هو صبور قوايا ما هو الإيمان عبد الملك ما هو الإيمان نعم الكل الدنيا عبد الله الإيمان هو اعتقاد بالجنان وقول باللسان وعمل بالجوارح يزيد وينقص بالمعصية بارك الله فيك وأقبع أتساءل الدو طب ta ló ń gọ ọyàn náà ọlọ́mọ mà gbé apamọ́. a àlè báwo lè mà alimán abẹ́rẹ́ nǹkan mọ́ tó abdulsalam abdulrahman ah la hawla wala quwwata illa إبراهيم الإيمان الاعتقاد بالجنان والقول باللسان والعمل بالطاعة والعمل بالجوارح يزيد وينقص بالمعصية بالمعصية عبد القيوم هو الإيمان اعتقاد بالجنان وقول باللسان وعمل بالجوارح يزيد بالطاعة وينقص بالمعصية جيد شو أنا أقول الإيمان اعتقاد بالقلب وقول باللسان وعمل بالجوارح يزيد بالطاعة وينقص بالمعصية هذا هو الإيمان لدى أهل السنة والجماعة اعتقاد بالجنان وقول باللسان وعمل بالجوارح يزيد بالطاعة وينقص بالمعصية أو اعتقاد وقول وعمل أيضا بالجنان وقول وعمل يزيد بالطاعة إيماننا قول وقصد وعمل تزيده التقوى وينقص بالزلل تزيده التقوى أي يزيد بالطاعة إيمان أما لكم قلوا قايلون ونحن ثم كنت من تلتي الله إيمان إلى لكم سي وينقص بالزلل أثمن دينكو قلوا أي وينقص بالمعصية ونحن في إيماننا نستثني من غير شك فاستمع واستبن أو nínú ìmánì tiwa àwa máa ń sọ pé insha allah a máa ń fi insha allah òkun ìmánì wa kì í ṣe pàǹsẹ̀ yìí méjì pa àgbàgbọ́ àbá ìgbàgbọ́ torí rẹ̀ jó yí ọ jẹ́ńtà ń sọ yóò yí ọ ya ẹ̀ bi sunna léèrè wọ́n sọ pé hal anta mu'min ṣé mu'min ni ọ kó lẹ́sìn náà. كتو دمعه هل أنت مسلم؟ نعم أنا مسلم هل أنت مسلم؟ هل أنت مؤمن؟ نعم <laughs> so, أزوك أنا مؤمن أبيك أنا مؤمن إن شاء الله أنا مؤمن هل أنت مؤمن؟ نعم أنا مؤمن أبيك أنا مؤمن Mm-hmm. kí túmọ̀ rẹ̀ ana mu'minun insha Allah àti tó o bá dàgbé ana mu'min kí yàtọ̀ tó wà láàrin tẹnikẹ́ bá bí ọ lórí pé ṣé ọ tó dáa pé mu'min ni mi àbí sọ pé mu'min ni mi tọ́lọ̀ ń bá fẹ́ yàtọ̀ méjèèjì alùsùnà máa ń sọ pé ana Allah alùsùnà tó máa dáhùn pé ni mi. àbí ká sọ pé mọ́mìnì ni mí insha allah kí ni yàtọ̀. Hmm. sà ó ti bàtà mu try ana mu'min wọn lẹni tó jẹ pé ó ti gbàgbọ́ lódodo ana mu'min insha allah I'm on my way láti gba gbogbo ẹ̀ gbọ́ so bẹ́ẹ̀ náà ni wọ́n sọ pé tí wọ́n máa bí ọ léèrè pé hal anta mu'min tó o bá dáhùn pé ana mu'min ọ̀sẹ̀ nítorí tó bá pé ń tọgbà lérò wọn náà ni pé ana u'minu billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa bil qadari khayrihi wa sharrihi ẹni tó bá ti gba nǹkan mẹ́tẹ̀ẹ̀fà yìí gbọ́ lódodo ó lè dá nǹkan sọ yìí pé ana mu'min ó lè dá nǹkan sọ yìí pé walakin tó bá pé ń tọgbà lérò wọn náà ni shu'abul iman tọ́ba kí n ta àgbàlérò ní kíni ṣọ́àbùl iman tẹ́lẹ̀ ṣọ́àbùl iman ṣọ́àbùl iman the branches of faith the branches of faith the branches of faith are plenty. الرسول صلى الله عليه وسلم in a tradition said الإيمان بضع وسبعون شعبة in a collection he said الإيمان بضع وستون شعبة The branches of faith are sixty something or seventy something. So, have you acquired all the branches? Ibi tó pé inshallah. So yé wa, téèyàn bá sì ní gbogbo ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka àgbàgbọ́ òdodo yẹn, èèyàn sọ pé ana mu'minun inshallah. Àmọ́ tí wọ́n bá sọ pé ana mu'min kí ló gbà lérò? أركان الإيمان تلقى ليرو وأركان الإيمان كم ستة وأركان الإيمان إذا كان المقصود أركان الإيمان فأجبت إذ سئلت هل أنت مؤمن بنعم فكلامك صحيح أما إذا كان المقصود بالسؤال حين سئلت هل أنت مؤمن إذا كان المقصود بذلك شعب الإيمان فإنك تجيب بقولك أنا مؤمن إن شاء الله أنا مؤمن أها كما قال النبي صلى الله عليه وسلم ما تصل إيه؟ الإيمان بضع وسبعون شعبة وأن أعلاها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من شعب الإيمان والحياء شعبة من شعب الإيمان nínú النبي صلى الله عليه وسلم ó ní tí wọn ń pè nígbàgbọ́ òdodo ọpẹka kí ni ìtumọ̀ ọpẹka it has branches it has branches branches rẹ̀ wá sí ẹyọ kan kì í ṣe ẹyọ méjì kì í ṣe mẹ́ta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ وسبعون شعبة shu'ba seventy something branches. àbí ọ̀yọ́ wa ọ̀pẹ kalọ sọ́nà mélòó lé ní àádọ́rin ọ̀pẹ kalọ sọ́nà mélòó lé ní àádọ́rin. anábì lè tọ́ ga jù nínú àwọn ẹ̀ka rẹ̀ ọ̀nà ní gbólóhùn la ilaha illallah kí ni tí mo la ilaha illallah. ẹ bá mi túmọ̀ rẹ̀ lédè lárúbá la la ma'buda bihaqqin la ma'buda bihaqqin ọ̀dà kò sí tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah la ilaha illallah yẹn alẹ́bi ló ń lọ ga nínú àwọn branches of al-iman la ilaha illallah has two pillars. La ilaha illallah has two pillars. Mention them. Mention it. The pillars of La ilaha illallah. Some of you were asked that question yesterday, so and they don't know how to answer. Mm-hmm. Al النفي والإثبات النفي والإثبات هما ركنان لا إله إلا الله هما ركنا لا إله إلا الله هما ركنا لا إله إلا الله النفي والإثبات النفي أين النفي لا إله أين الإثبات أها وقضى ربك ألا تعبدوا إلا إياه هذه لا إله إلا الله وقضى ربك ألا تعبدوا إلا إياه أين النفي وأين الإثبات ألا تعبدوا إلا إياه إثبات ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت نفي وإثبات أين؟ أن اعبدوا الله إثبات واجتنبوا الطاغوت نفي واعبدوا الله ولا تشركوا به شيئا واعبدوا الله ولا تشركوا به شيئا أين النفي وأين الإثبات واعبدوا الله إثبات ولا تشركوا به شيئا نفي إذا جيد أتدري ما حق الله على العباد وما حق العباد على الله حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا أن يعبدوه ولا يشركوا به شيئا أن يعبدوه ولا يشركوا به شيئا أين النفي وأين الإثبات أن يعبدوه إثبات ولا يشركوا به شيئا aha idan ibi tàbí lè rí gbolo la ilaha illallah ọ̀pọ̀ ọ̀pọ̀ innani innani bari'un minkum. إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده أين النفي وأين الإثبات إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى حتى تؤمنوا بالله وحده إثبات كل هذا الكلام نفي حتى تؤمنوا بالله وحده إثبات تريد أقول أنت ما تنسوا نقوى التوحيد هذه ركن لا إله إلا الله نبي ركنان للا إله إلا الله أها أعلاها قول لا إله إلا الله ستو كما لا إله إلا الله لأنه àbí òtò soso káka máa wí láyé ńlọ́lá lẹ́nu láti sọ pé àgbọ̀lọ́ngbọ́ kótó torí pé ràhùn náà sọ bẹ́ẹ̀ fi ràhùn ọ̀sọ̀ láyé láyé ńlọ́lá àmọ́ kò wúlò fún sẹ́mi ẹbí tó ti sọ bẹ́ẹ̀ ìgbà tí fi ràhùn náà tẹ̀lé tọ́tẹ̀lì sódò tí kò dé ọmọ ntú aláìláha. إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين èmi náà wàá gbàgbọ́ pé kò sí ọba kan báyìí tọ́tọ́ láti jọ́sìn fún lódodo àfi táwọn ọmọ Ísírẹ́lì gbàgbọ́ ìgbà yìí láàárọ̀ èmi náà dọ̀kan náà mùsùlùmí ọlọ́run dá lóhùn àlànà ọkọ̀dà aṣọ ìtọ́kọ̀bẹ̀ ṣé ìgbà yìí wàá láàárọ̀ nínú oríkì Fìràwọ̀ náà gba ilé àárọ̀ kí ló ní tọkọ ti kún tẹ́lẹ̀ kí ló ní tọkọ láti gbàgbọ́ tẹ́lẹ̀ kìí ṣe gbogbo ní wọ́n sọ la ilaha illallah ló lè wúlò nítorí pé nìkan sọ la ilaha illallah ọ̀sẹ̀bọ ni wọ́n sọ la ilaha illallah olóòṣà ni wọ́n sọ la ilaha illallah ọ̀tún pọ̀pọ̀ kẹfọ́ọ̀rì man fa'ala dhalika fahuwa mushrik man fa'ala dhalika fahuwa mushrikun kafir. irun wọn ti pọ̀ bàjẹ́ láwùjọ yorùbá tí wọ́n máa ara rẹ̀ jẹ́ yóò máa rúkú ń lè tan lọ́wọ́ ọba jẹ́ níta ni mùsùlùmí àwọn náà wọ́kọ́ yọjú tọ́ba kan ká sóòsà ká sóòsà àwọn náà ò ní gbẹ̀yìn ń bẹ̀ àwọn ló máa ń gbẹ́bọ lọ sórí ta àwọn làwọn ẹni tó máa ń pè nǹkan mí yàtọ̀ sí Allah nínú nínú nínú páńpọ̀ wọ́n máa jẹ́ni tí ń ṣẹbọ sọ́lọ wọ́n sì máa sọ pé mùsùlùmí làwọn ṣé ìsìláàmù náà nù ẹ̀gbọ́n tọ́lọ̀ ń sọ ni wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun ètò pọ̀jù nínú ọgbà Allahu gbọ́ àfikọ́jọ́ pé kí ni wọ́n tún jẹ́ ọ̀ṣẹbọ wọ́n tún jẹ́ ọ̀ṣẹbọ at the same time. tó Ànábì sallallahu alaihi wasallam sọ pé wàá dín náà hà eléyìí tó kéré jù nínú àwọn branches of aliman ó ní ìmọ̀ akọ́tò ẹ̀dá anitari ká máa kó gbogbo tí wọ́n bá ní àwọn èèyàn lára kó lọ́nà orí nǹkan mẹ́rin wọ́n ní kó máa pick pick pick pick ọ̀rọ̀ péré ni tó ń bá ń píkì gbogbo ìdọ̀tí tó ń píkì tó lè nìyàn lára àpálábá ni àìgbọ́n ni kíníkà tó lè sìn àlẹ́sẹ̀ ni bí òkúta ò ń gbé kó lọ́nà pẹ̀lú ẹ̀mí pé ága min amal iman fa innaka tu'jar. ọlọ́run tó fọ́n ládàá rò pé yé wa <laughs> tí èèyàn bá wá kó gbẹ sara imani ni àbí sara imani ara imani nítorí pé ìgbẹ́ bá ń rí lọ́nà yóò ní wọn lára àbí òní ní wọn lára ní mà tó fi tẹ̀gbẹ́ mọ́lẹ̀ ìgbẹ́ wa bọ́tà bàtà rẹ tẹ́rìn àbọ̀ ọ̀bànújẹ́ gbogbo tó lè ní alára ká gbé ara imani. anabi sallallahu alaihi wasallam sọ pé wal haya'u shu'batun min shu'abil iman ìtìjú òun náà ẹ̀ka kan ní nínú àwọn ẹ̀ka àgbàgbọ́ òdodo kéèyàn ní tìjú ẹ̀ka kan ní nínú àwọn ẹ̀ka ìgbàgbọ́ òdodo ìtìjú ní máa jẹ́ ká sọ̀rọ̀ sọ ìtìjú ní máa jẹ́ ká sọ́wọ́ àpò ìtìjú ní máa jẹ́ ká sọ́ra hùwà nítorí pé ẹni tí ó bá ti ní tìjú kò sí ní tí ò lè ṣe. lànàbì sallallahu alaihi wasallam sọ pé idha lam tastahi fasna' ma shi' tó o bá ti ni ọmọ yasa ala tìjú ní máa rin ala jáde aláìní tìjú ní ọmọ sọ̀rọ̀ bí ẹni tí ò lórí lọ́wọ́ aláìní tìjú ní ọmọ hùwà ọmọ aláìní tìjú ìmọ̀tọ́ bá ní tìjú yóò máa sọ̀rọ̀ sùn yóò máa sọ̀ràn wò yóò máa sẹ́sẹ̀ gbé yóò máa sọ́wọ́ nítorí pé ìtìjú ni wọ́n ń pè lẹ́yìn ẹni tó bá ní tìjú tó sì ní Islam á sọ pé ní ẹ̀ka ìmánì wọ́n ń pè ní ìtìjú eléyìí jẹba torí rẹ̀ nínú lọ́dọ̀ àwọn ahli sunna wọ́n máa ń dáhùn pé tí wọ́n bá bí wọ́n pèsè múmi nínú ọ ó lè sọ pé múmi nínú mí ó sì lè sọ pé mọ́mìnì ni mí tọ́lọ̀ ń bá fẹ́ mọ́mìnì ni mí eléyìí tá a fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ó túmọ̀ sí pé a gba àwọn orígun ìmánì mẹ́fẹ̀ẹ̀fà gbọ́ àmọ́ mọ́mìnì ni mí bọ́lọ̀ ń bá fẹ́ eléyìí ní tá a gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà làwọn ẹ̀ka ìgbàgbọ́ òdodo àwọn ẹ̀ka ìgbàgbọ́ òdodo àti mà pọ́pọ́ ó sì ṣe ká má ti mà wọ́n tán kọ́yẹ́ kó rí i pé a fẹ́ mọ gbogbo wọn láwàá njẹ́ o ti màtẹ́bà o ló ti ti fẹ́ fọwọ́ sọ̀yà kó o ti nígbàgbọ́ tó gbogbo ẹ̀sán torí ẹ̀ ló ti dáhùn pé ana mu'minun insha allah tọ́ba ayé wa bá àríkú àwọn olùmọ̀ ti ṣèwé rẹ́gẹ́dẹ́ lórí bá a sì ma àwọn ẹ̀ka àgbàgbọ́ òdodo yẹn nínú àwọn tíra wọn náà ní sahih bukhari al bukhari rahimahullah ó ṣiṣẹ́ gan nínú àwọn sẹ́tọ́sí nínú sahih rẹ̀ ẹ̀rí wọn máa pé kẹ́ sálámà sẹ́nitẹ́ẹ̀mà àtẹnitẹ́ẹ̀mà minal iman minal iman ìyẹn ni pé is part of the branches of al iman yọ sọ pé kẹ fọnláì ní ló ń jẹjẹ minal iman nínú iman ni kẹ má ní mùsùlùmí lára pẹ̀lú ahọ́n yín àbọ̀wọ́ yín minal iman ara iman ni ajẹ́pọ̀ àwọn shu'abul iman shu'abul iman shu'abul iman àṣírí al-imam al-bayhaqi albayhaqi tó ti kó tírà jọ fi ṣọ́àbí al-iman nípa àwọn ẹ̀ka àgbàgbọ́ òdodo gbogbo nǹkan tí arùpọ̀ bọ́ sínú ẹ̀ka àgbàgbọ́ òdodo táwọn ẹ̀rí mú wá wọn kò jọ sójú kan lè jẹ́bù sùjẹ́. نتابع الأخبار من أهل الأثر ونقتفي الآثار لا أهل الأثر alùsùnà ọ̀nà gidi lọ́nà wọn nínú sùnà àwọn máa tẹ̀lé àwọn àhàdì táwọn olùmọ̀ nípa àhàdì sì gbà wá látọ̀dọ̀ lágbájá tàmẹ̀dòdó là tó fi dọ́dọ̀ anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn máa tẹ̀lé kí là ń tẹ̀lé gan àhàdì kí là ń tẹ̀lé àhàdì kì í tó gbàdí ìsìn wá àdéhìsì tó gbà wá là ń tẹ̀lé torí pé àdéhìsì tó gbà wá lọ lọ́n pa wá láṣẹ pé ká tẹ̀lé ó ní wa mā ātākumu r-rasūlu fakhudhūhu wa mā nahākum ʿanhu fantahū gbogbo ntana bí mu wá fún yẹn tẹ́wọ́ gbà gbogbo ntọ́kọ̀ fún yẹn dènà sí ọlọ́run ẹlẹ́dàá tó sọ pé man yutiʿi r-rasūla faqad aṭāʿa ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé tà nàbì sallallahu ọlọ́ni wa ń tó tẹ ọ̀hún tẹ̀dú tẹ ẹ bá tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ẹ mánà kul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhibbukum Allah sọ fún wọn pé tẹ ẹ bá fanu dànù sọ pé ẹ fẹ́ràn Allah ìntàfin mà pé ẹ fẹ́ràn rẹ̀ lódodo ní kẹ tẹ̀lé tèmi ànábì Muhammad sallallahu alayhi wa sallam tẹ ẹ bá ti tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bó nífẹ̀ẹ́ yín náà. tẹ́lẹ̀ bá yọ wa àjẹ́ pé títẹ̀lé tà nábì là tẹ̀lé tà nábì kìí ṣẹni tó gbọ́rọ̀ ànábì wà là ń tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ta là ń tẹ̀lé ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam torí ẹ̀ ló ṣe fẹ́kẹ́ nìkan bá tiwa màtó wá tiwa ọ̀rọ̀ tiẹ̀ náà wà ta gba ọ̀rọ̀ ń jáde ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó bá sá wọnú ọ̀rọ̀ ànábì kíláàsì á gba ọ̀rọ̀ ń jáde sẹ́mẹ́ntẹ́ wọn pọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó bá sá wọnú ọ̀rọ̀ nàám ọ̀rọ̀ ọlọ́rọ̀ nké ni wọ́n ń pè kìí ṣe idraj kíkì ọ̀rọ̀ ọlọ́rọ̀ bọ́nú ọ̀rọ̀ ànábì ni wọ́n ń pè ní idraj kí wọ́n á ní wọ́n ń pọ̀rọ̀ ní mudraj wọ́n ń pè ní mudraj mudraj yẹn tó bá ti lè wọ àtàwọ̀ tó bá ti sáwọ náà rà nàbí kíláàsì agbára nù ìwọ gẹ́gẹ́ bíi ta ni a níbi ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ta la ní ọ̀rọ̀ ànábi torí ta la ń tẹ lọ́rọ̀ rẹ̀ ànábi Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ànábi gan ta ń tẹ̀lé àṣẹ ta la ń tẹ̀lé àṣẹ Allah tọkọlọ sọkọ ọmọ ayé ń tọkọ hawa in huwa illa wahyu yuha ànábi sọ̀rọ̀ fẹnu nítorí wọn fi sí ló máa ń sọ. ونكتفي الآثار لا أهل الأثر àwọn ẹ̀rí ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ láti làwa ń tẹ̀lé kìí sàwọn àfa aládìsí tọ́gbà wa ẹ̀rí ọ̀rọ̀ là ń tẹ̀lé kìí ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ni alùsùnà rè lọ́dọ̀ alùsùnà ẹ̀ sọ pé ṣé kan lẹ́ ń tẹ̀lé ẹ̀ bàbá kan lẹ́ ń tẹ̀lé kí fẹ́ fi gbogbo كل العلوم سوى القرآن مشغلة إلا الحديث وإلا الفقه في الدين العلم ما كان فيه قال حدثنا وما سوى ذاك وسواس الشياطين كوكو كوكو نما هنا قال الله قال رسوله وقلت له يا تسلي إنه هو يروي يا شيطان كلا رأيوا وأني ولا تقل إيماننا مخلوق ولا قديم هكذا مطلوق wọ́n ní ọ̀gbọ́dọ̀ máa sọ pé dídá lọ́lọ́run dá ìmánì wa náà ọ̀gbọ́dọ̀ máa sọ pé dídá lọ́lọ́run dá ìmánì wa náà ó sì gbọ́dọ̀ sọ pé ẹni tí wọ́n dá tó ti jẹ́ nǹkan ayérayé ni salmuhim ìmánì ọlọ́run ọba ẹlẹ́dàá ló máa ń fẹ́ tó bá fẹ́ ní ìmánì so àwọn á ní máa fẹnu ká máa fi wá rọ̀ nípa tí wọ́n pè ní al-iman tọ́. فإنه يشمل للصلاة ونحوها من سائر الطاعات أرى إيمانني الصلاة أتبقبو تلتي الله أتبقى أرى إيمانني إياه azakat ara imani ni siyamu ramadan ara imani ni hajju baitillahi alharam ara imani ni ká ṣòdodo ara imani ni ká jẹni tó ṣe fọkàn tán ara imani ọ̀nà ni ká jẹni tó ṣe jihad fi sabilillah ara imani ni ká ṣe dáadáa sálábàgbé wa ara imani ọ̀nà ni ká má jàmbá ẹni tó jàmbá wa. ara imani onani tajani ti se dada sáwọn ẹyàwó wa tajani ti se dada sáwọn ọmọ wa ara imani ni kí ọmọ yàgbé wuli ara imani ìdáni gbogbo dada si yẹn bá ń se tó jẹ ara kíni ara imani kọlọ lọhùn tẹ́lẹ̀ wọ́n máa kẹ́hánà lọ́hùn lè yọ bí i ha ìmánà kọ́m ńgbàtí. ọlọ́run kọ́kọ́ pa aláṣẹ fáwọn mùsùlùmí pé tí wọ́n bá ṣe sọ̀lẹ́ kí wọ́n máa kọjú sí Baitul Maqdis Baitul Maqdis òun náà ni ilé tó wà ní àbí òun náà ni Jerusalem kí wọ́n kọjú sí Baitul Maqdis Jerusalem ìgbà tó yá ọlọ́run ẹlẹ́dàá wa ó ní rárá ẹ̀ ń kọjú sí Kaaba gbogbo sọ láti ta tí wá ṣe bí oṣù mẹ́tàlá bí oṣù mẹ́rìndínlógún tá a fi kọjú sí Baitul Maqdis sísọ láti yóò ti ráàlì ọlọ́run sọ pé wa ma kana Allahu li yudi'a imanakum ọlọ́run bá kì í ṣẹni tí ó fi ìmánì yín ráàlì imanakum níbi ay salatakum salatakum ọlọ́run wá pé salatu ní ìmánì ó jẹ́rìí fún wa tó nípa tó lágbára láti sọ al-iman iṣẹ́ wọnú al-iman. torí délé ìmánì lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jama'a ọ̀nà ni tá a ti gbọ́ yẹn ọ̀nà ni tó sì jọ́ yẹn lórí wa pípa ní al-iman i'tiqadun bil qalbi wa يزيد بالطاعة وأركانه ستة الإيمان بالله و وملائكته وكتبه ورسله واليوم الآخر وبالقدر خيره وشره جماعة ما هو الركن الأول من أركان الإيمان كلاوي olórígun alákọ̀ọ́kọ́ alìmánu bílà wọ́n ní alìmánu alìmánu bílà tó ṣe é ṣe kéèyàn mọ́gbọ́lọ́wọ́ bá gbọ́ kó gba àwọn mọ̀lẹ́kà gbọ́ kó gba àwọn tírà gbọ́ kó gba àwọn aránṣẹ́ gbọ́ kó ló ń gba àwọn ọkọ̀ ń gbọ́jọ́ gbẹ́ndà kíámọ̀ gbọ́ ó ń gba kádàrá gbọ́ ó ń sakara nìyẹn lè wọ́n máa ti ń sìn. tó alìmánu bílà tọ́jú alákọ̀ọ́kọ́ yẹn òun náà láwọn arkan ẹni tó bá lọ ń gba Allahu gbọ́ òun náà tún ní àwọn pílàs mhm. pílàs pé mo gbọ́ lọ́wọ́ ọba gbọ́ mélòó ni mẹ́rin al-imanu bi wujudillah wal-imanu bi uluhiyatillah wal-imanu bi rububiyatillah wal-imanu bi asma'illahi àwọn kan mẹ́rin a gbọ́dọ̀ sọ. So àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń dà pọ̀ tó máa ní kí wọ́n sọ arkanul imani billah yóò máa sọ pé àǹtí omi billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir yóò rà gbòdo. àwọn tó máa sọ pé arkanul imani billahi arba'a hiya an tu'mina bi wujudillah wa bi uluhiyyatihi wa bi rububiyyatihi wa bi asma'ihi wa sifatihi ilé ìjẹ́bù tó ṣe jẹ́ àti tó bá jẹ́ pé ahọ́n lásán ló fi gbàgbọ́ tí imáni ò dénú ọkàn rẹ̀ kí lápè mọ́nàfẹ́ olódò so èèyàn farabalẹ̀ ìfarabalẹ̀ onídáhùn onídàjì ìdáhùn ẹni tó jẹ́ pé ahọ́n lásán ló fi gbàgbọ́ awa imáni ààrí lórí ọkàn rẹ̀ fọwọ́ mọ́nàfẹ́ fọwọ́ ọgbàgbọ́ lọ́kàn ṣùgbọ́n kò sí imáni lórí ahọ́n rẹ̀ a sọ pé rúmánì rẹ̀ imáni ta ni. Fir'aun àtàwọn èèyàn rẹ̀ torí kọ́ lọ́sọ̀ pé wajahadu biha wastayqanatha anfusuhum zulman wa 'uluwa ọgbà bọ́lọ́kàn àti láhán àmọ́ kì í farasin lọ́n mọ́rjẹ́ akọni tọ́ ọjọ́ bó ti ṣe jẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu. lóun tó bá ní béèrè kò sí. Naam. Mm-hmm. Mm-hmm. bá takò ó ti jáde kúrò ṣe àwọn ṣúwárò ìlú náà nìyẹn tí ọba ti tó lè lọ kúrò lọ nígbà tí a ti ṣe wájú kò gbé ìmáwó tó máa ń fi ara ilé ẹ̀ka ni wọ́n tó lè lè ṣàtì ọ̀gá òkú lójú ọ̀rẹ́ rárá o a ní sọ kókó ní Islam because arúgbó ó yàtọ̀ sí ohun tí wọ́n pè ní shu'abul iman shu'abul iman wọn náà làwọn ọ̀nà tí iman pẹ̀ka sí àwọn akẹ́kọ̀ọ́ kí tá à ń bá ń ṣe wọn tá à ń mójútó wọn wọ́n túbọ̀ máa fẹ́ fẹ́ iman wà rìnlẹ̀ ṣinṣin mọ̀tọ́ bá pa wọ́n tì àbí tá a fa àwọn kan sílẹ̀ nínú wọn wọ́n lè má tó ohun tó lè yọ wá kúrò nínú Islam gẹ́gẹ́ bí ìtìjú ẹni tí ò ní ìtìjú ó sì gbọ́ lọ́ngbọ́n. ìmánì ń bẹ pẹ̀lú ẹ̀ ó gba àwọn màláíkà gbọ́ ó gba àwọn tírà ọlọ́run ọba gbọ́ ó gba àwọn àrántẹ́ rẹ̀ gbọ ó gbọ́jọ́ kẹ́yìn gbọ́ ó tún gba kádàrá gbọ́ gbàtúkọ ní tìjú á sọ pé dínkù àní sọ pé kò ní kò ní mánì rárá rárá rárá ni ló mú wọn mú ìdọ̀tí yẹn kú sọ pé mánì rẹ̀ lẹ̀ nítorí àwọn ẹ̀ka ìgbàgbọ́ òdodo kò péjú pèsè sí lọ́dọ̀ tó yẹ wọn ti sọ pé ipò tó ga púpọ̀ púpọ̀ ìní kọjá pé gbogbo àwọn ẹ̀ka yẹn péjọ sí yẹn lára èèyàn sì ń lò fi ń ṣe wà ìdí tó jẹ́ àmọ́ ń pa pé àwọn ta ìgbàgbọ́ yẹn wọ́n pọ̀ a sì lè má mọ gbogbo nǹkan tó kó sínú ámbọ̀sọ̀ ti pa sọ̀kò ti dá wa lójú pàtì ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹnikẹ́ni tó bá fi àwọn ẹ̀ka àgbàgbọ́ yẹn sílẹ̀ àní sọ pé kò ní má ní rárá àfi tó bá pẹ́ ká tó fi sílẹ̀ yìí ó lágbára kọjá ká sọ pé kò tí ì fi Islam sílẹ̀ bí ìgbà tánà ti sọ̀rọ̀ láàrin sílẹ̀ sọ pé ìtọ́gajù nínú rẹ̀ ní gbólóhùn la ilaha ẹnìkan á takò gbólóhùn la ilaha illallah yẹn kò mú ṣẹ àní sọ pé lóyún mùsùlùmí gan ni rárá rárá because until tó bá ní islam lásìsẹ́ máa fojú sun pé sọ jẹ́ mọ́mì ẹni tí ò bá ní islam kò lè di mọ́mì àmọ́ gbogbo mọ́mì nìkan mùsùlùmí ni. ṣé àwọn mọ́tò àwọn tó máa ń bá ìtọ́jú bẹ̀rẹ̀ ìgbẹ́pẹ́ ní ìgbà ìgbà ọdún náà ní pé wọ́n. ó bá gbé mùsùlùmí ni tó páàkì mọ́tò síbi tí mọ́tò ti ní rọ́nà lọ tó ti kó ní ara àwọn yẹn á sọ pé má ní rẹ lẹ̀ torí tí má ní rẹ bá wúlò ọ̀ǹgá kan kọ́ ni ó nǹkan tí ọ̀nà òfin jẹ́ kó dí má àwọn yẹn tó fi fara ní wọn tábà wá ní níta lè fi wọ́ mọ́tò kó ń bẹ̀ nínú ìmọ́tótó ẹ̀dá eléyìí túmọ̀ sí pé àwọn sẹ́tẹ̀ǹsì tó bá fi islam bá wà irú road safety yẹn tó bá pé mání wà islam wà séèyàn jẹ́ mùsùlùmí yóò tún máa gbalada nínú ìsìn ẹ̀yìn lẹ wọ́ mọ́tò kó lọ́nà ní ìsìn mọ́tò l'accident ó sì ti di gbogbo ọ̀nà ẹni tí ń lọ àti ẹni tí ń bọ̀ gbogbo ẹni tí sì ń lọ tí ń bọ̀ wọn ní mà pípé ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ibi táwọn yẹn sì máa ń fi eré burúkú gbà ní sòsẹ́ mi pé tí wọn bá tètè wọ kó mbẹ ìṣẹ̀lẹ̀ tí ó tún ṣẹlẹ̀ yóò tún pọ̀ ju gbogbo eléyìí lọ sẹ́yìn wá wọ mọ́tò yẹn kó lọ́nà kí àtẹjẹ mùsùlùmí pẹ̀lú àníyàn pé ẹ ń gbé tó lè ní àwọn èèyàn lára kó lọ́nà wọn má bàa rọlù ẹtù ni ṣe àmẹyìn bá wọn sáré sí nítorí wọn lè bá àtẹgúnjẹ so nàìjíríà ń bì سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك